Ẹyẹ Adé lorúkọ tèmi. Mo jẹ́ akọ̀ròyìn fún ìwé ìròyìn Aláròyé nípínlẹ̀ Ondo. Olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá tó wà ní ojú ọ̀nà Ìgbàtòrò Alágbàká nílùú Àkúrẹ́ la wà lọ́wọ́lọ́wọ́ níbi tí wọ́n ti ń ṣe àfihàn àwọn afurasí ọ̀daràn kan tọ́wọ́ tẹ̀ lára àwọn ọ̀daràn tí wọ́n ṣàfurasí tí wọ́n ṣe àfihàn wọn láti rí àwọn ajínigbé àrí àwọn afiniṣètùtù ọ̀la àrí àwọn adigunjalè àwọn tí wọ́n pa ọlọ́kadà tí wọ́n jí ọ̀kadà wọn gbé lọ àwọn ọlọ́sọ̀nrajà olè afọ́sọ́ọ̀bù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la rí lára wọn tó ẹ má bá wa ká lọ. mélòó lẹ ti fi ṣògùn owó bàbá kí ni ẹ kí ni iṣẹ́ yín kí ni kí lẹ ń ṣe. iṣẹ́ mi iṣẹ́ babaláwo iṣẹ́ mi. ok ṣùgbọ́n mo máa ń bọ̀ ògúnlé mi máa sábà gbọ́. Ok. gbogbo àwọn ọṣẹ tẹ kó sílẹ̀ wọ̀nyí kí lẹ fi ń ṣe. èmi kọ́ mo ní ọṣẹ èmi kọ́ mo ní. àwọn ṣìgìdì wọ̀nyí lè bẹ́yàn lẹ́ pa sí yan. èmi kọ́ mo ní ṣìgìdì yìí náà. ta ló ní. bàbá tó ní ṣìgìdì nìyẹn èmi kọ́ mo ní ṣìgìdì. ẹ kí ni iṣẹ́ ti yín pẹ̀lú àwọn tí wọ́n bá tán gbé wá bá yín. nínú ṣìgìdì yẹn ta kó mélòó ni títẹ̀ mẹ́. ẹyọ kan tẹ̀rọ ti tẹ̀mí. o tẹ̀lé wa kọ́ ló ní ṣìgìdì. àgbàdo ní pé gbogbo ọlọ́pàá àwọn ilé epo ó sì dé ọ̀dọ̀ mi ó lóun nídìí ẹ̀pù mi ẹ̀pù ló nídìí ó lóun nídìí nìkan báyìí báyìí ó ní ṣe mọ̀ ń pa mí ó ní mi mọ̀ ń pa ẹ̀ ó ní ṣe bí ọlọ́pàá ti ní àwọn tó ń tẹ ìpolówó mi mo ní ó ní kó fún mi lówó pé kí n bó wa mo ní láti jọ tí mo ti dóńdó òtọ́ sí lájọ́ tí mo ti dóńdó ó ti lé ní ten years tí mo ti dóńdó mo ní mi mọ̀ ń pa ẹ̀ wọ́n tó bá dijọ́ karùn-ún ó ní kí n má wọ́ọ̀rì bó ti dijọ́ karùn-ún ó dé onímọ́tò kan ní ó ní òrẹ́ èèyàn kékeré ah, àwọn méjì gan ló fẹ́ lórúkọ ló wáyé mo ní kò lè tó yó ṣùgbọ́n ìwọ nìkan òun fúnra ló sì gún nǹkan rẹ̀ kì í ṣe mo bá gún. kìnà gún kìnà gún rẹ̀ fún fúnra ọlọ́pàá ló gún ẹran èèyàn pẹ̀lú ewé tí mo dá ó sì gún sì gbé lọ́lé ní ìmọ̀ jù ẹ lọ. èèyàn. bẹ́ẹ̀ ni ní ìmọ̀ jù how many persons àtijọ́ ìkó wá sọ́dọ̀ mi mọ́. èèyàn mélòó ni ẹ láì dí à pé Dọ̀lápọ̀ ti gún lọ́ṣẹ gbọ́ àní ẹ̀gbẹ́ yorùbá mi láti ìlú kẹta ipò wá sọ́dọ̀ mímọ́ sí. ṣé bọ́dọ̀ yín ló gbé wa ló ti wá gùn rẹ̀. lákọ̀ọ́kọ́ tó. ṣé òkú ẹ̀ ló gbé wa ní àbáyé. ẹ ní sùúrù ẹ má ẹ má rọ́ọ̀ṣì mi. wọn rọ́ọ̀ṣì ẹ. ní inú oṣù kẹta ni mo ní mo mọ dálápọ̀ tó lóun ní ìdí nǹkan báyìí ó ní ṣe mo mọ npa ẹ mo ní òótọ́ mo mọ npa mo ní nǹkan báyìí mo ní ẹran èèyàn ló hàn jù pé mi sì mọ npa lájọ tí mo ti dúró nìdó. báwo lẹ ṣe mọ̀ pé èèyàn ló wọ́n jù. báwo lẹ ṣe mọ̀ èèyàn ló wọ́n jù ṣé mi ah, ṣe bí ìgbà tí ìmọ̀ ń pa ẹ̀ pé ìgbà mo ṣe máa mọ̀ ń pa ẹ̀ nígbà tí ń ṣe rí báwo ló ṣe mọ̀ pé wọ́n ń lo ẹrù èèyàn fún iṣẹ́ yẹn. ṣé kìíní àmọ́ àìmọ́ ẹnìkan ló fún mi mo kà á nùwé ni. bó dẹ̀ ti ṣiṣẹ́ yẹn rí náà. mi ì ṣe rí òun. mo náà ti rí èèyàn tá lò. ó ní òwò ó ní òwò ọlọ́pàá ni ọlọ́pàá ọlọ́pàá lòun. ó ní ọlọ́pàá ó ní àbújá ló ní òun ti ṣiṣẹ́ mi ì tọ́lé dàbújá rí. tó ló gbé èèyàn yẹn wá. òun fúnra ló mú èèyàn yẹn ló mú wá. ta àyè ló mú wá ní àbókù ẹ̀ àbẹ́. kékeré báyìí kékeré ló mú wá. ó kàn ẹran ló mú wá. ẹ̀yà ara wo ló jẹ irọ irọ inú ẹ lè sọ pé inú yẹn ni mo ti láti rí yẹn mi sọdẹ lọ fúnra ti tèmi. ok ngbà tẹ sọdẹ lọ kí ló ṣẹlẹ̀ ngbà tèmi sọdẹ lọ fúnra ti tèmi ngbà tèmi sọdẹ lọ fúnra ti tèmi òótọ́ mo rò pé yàn nínú igbó ó ti jẹ̀dà tán ẹran mo pa mo fi rí kinní yẹn lẹ́tà àgbà tí mo ti tèmi kó ń bẹ̀ mi ò mọ̀ pa ẹ̀bí pé wọ́n ń lo orí mo wá pe olúwo torí ẹ̀ mo mọ̀ mo wá sọ fún olúwo mo ní mo rí nǹkan báyìí nínú igbó ó ní wájú ọlọ́run mo sì bá mú díẹ̀ náà mo sì mú lọ. èwo lẹ mú kí lẹ mú bẹ. ní agbárí èèyàn mhm. agbárí èèyàn bí mo ṣe mú lọ fún mo fọ́ méjì ni nígbà òdi bíjọ́ kẹrin ìjọ́ karùn-ún ó ní. ó ní yẹn ó pèsè méjì ni àbí báwo ló ṣiṣẹ́. mo pèsè méjì ẹni sùúrù náà mo pèsè méjì mo wá tọ́jú tó kù ó wá ní pé nígbà tí ó lò yẹn tán ó wá ní sọ́sì kù mo sì lọ mú yẹn fún later from ó wá ní kí bó ja ewé wá mo lọ já ìwé yẹn fún mi mo bọ́ sí kíṣìn. ẹ̀dùn lílo tẹ̀ ń lo ẹ tẹ̀ ń. èmi ò lo ẹnu ẹ̀ máa fẹ́ kí náà fi ṣe kí náà fi ṣe. mi máa wọn tó fi ṣe. ẹni tó ń rán ẹníṣẹ́ láti lọ máa bá òun mẹ́rin ṣe ẹsẹ̀ ní. ẹranko ẹranko ẹranko mi mẹ́ran. orí èèyàn tó gbé kọ́sí kì í ṣe ẹran yìí. wọ́n ní kò kọjú sàn. ṣẹ́sẹ̀ ń bì ní tí ò ṣe. ẹ tó rókò yìí ọ̀dọ́lákọ̀ ta ló ṣiṣẹ́ tó fi ẹrù èèyàn ṣiṣẹ́ fún ọ̀dọ́lákọ̀ ẹ ẹ wùdẹ ní kò ṣe wọ pé òkọ èèyàn kan ní. pẹpẹ pé alágbárí mi ò lágbárí fún yàn. ṣé babaláwo ni ẹ. Eh, babaláwo ni mo lọ sí babaláwo ẹ. Eh. mo wà ní Ondo. nínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí sìn ẹlẹ́ mú díẹ̀ fún ìkejì yín ẹ̀yin náà mú díẹ̀ eléyìí tẹ́yìn mú lọ́wọ́ yẹn kí lẹ fi ń ṣe. mo dá padà fún ìgbà tó lóun nídìí ẹ. ẹ eléyìí tó wá wà lọ́dọ̀ tí yín tẹ́ sọ nínú ọ̀rọ̀ yín gbọ́ lẹ fi sí. kò sí kankan lọ́dọ̀ mi sẹ́yìn. wà á tẹ̀sí mu lọ eh, sílé tẹ́lẹ̀ sí kó o bu ẹ̀fún lọ́wọ́ kan. ẹnu òkú tẹ́lẹ̀ rí lẹ̀ yẹn ni ẹ ni. ẹ ni. Ọlọ́run ní jẹ́ ṣèmi mo pa èmi ò kọ ikú kílẹ̀ ok ẹni gẹ́gẹ́ bí èyí. agbègbè olè ti rókun yẹn agbègbè olè tó rẹkùn. nígbò mo ti rí nígbò mo níbo nílùú wo. ní sáìdì ọ̀nà ọ̀n pẹ̀lú ní ìta ńlá. ìta ńlá ok. Eh. ẹ̀yin gẹ́gẹ́ bí èèyàn kan pẹ̀lú ẹjọ́ tẹ rò kalẹ̀ kí lẹ rò pé ó yẹ kí ilé ẹjọ́ ṣe fún yín. Eh, mi ò pààyàn ẹni bá pààyàn náà ló máa pa mí nípa tó bá yẹ pé mo bá pààyàn sí ilé ẹjọ́ lè pa mí mi pààyàn rárá. ọmọ ọdún mélòó ni ọmọ eh, thirty five ni kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni kọ́dí làwọn. iṣẹ́ wo lẹ ń ṣe. iṣẹ́ mo máa ń ṣọ́ọ́rẹ́ mo sì máa ń ṣáwó a ní ká jábọ̀ fún yín lórí iṣẹ́ tí ilé ọlọ́pàá Ondo State tó ṣe ní oṣù kẹrin ọdún 2024 ọwọ́ ti bà àwọn afurasí ènìyàn. Uh, tó yọ ìlú lẹ́nu tá a bá wo nǹkan tá a ti sọ nígbà àtijọ́ lórí ọmọ tí ó máa ń tan àwọn ọlọ́kadà lọ sí inú igbó tó máa gba ọ̀kadà wọn tó sì tún máa gba ẹ̀mí wọn ní ayọ̀ láti sọ fún yín pé ìṣẹ̀lẹ̀ yẹn nìkan kọ́ ló ṣẹlẹ̀ ó ti dá ẹ̀mí èèyàn púpọ̀ légbodò ní ìpínlẹ̀ Ọ̀ṣun Kogi àti Ondo lọ́wọ́lọ́wọ́ báyìí a ti mú àwọn eh, abániṣiṣẹ́pọ̀ ẹ̀ tó ń gba ẹran èèyàn tó ń bá gé lára ẹni tó pa láti fi ṣe iṣẹ́ oògùn a dẹ̀ tún fẹ́ fi dá yín lójú pé méje láti rí gbà padà nínú àwọn ọ̀kadà tí afurasí yìí tó ti gbà lọ́wọ́ àwọn tó pàpà ta fún a fẹ́ fi dá a lójú pé ìfọwọ́sowọ́pọ̀ aráàlú pẹ̀lú agbófinró ó ṣe pàtàkì so tá a bá rí nǹkan tí a fura sí ẹ má jẹ́ kí a jókòó ẹ jẹ́ ká fún àwọn agbófinró tó wà nítòsí wa ní ọ̀rọ̀ yìí gbọ́ nítorí àti dẹ́kun kan kó má ṣẹlẹ̀ ó yára ju tó bá ṣẹlẹ̀ tán ká lé àwọn ọ̀daràn yìí kiri.